ṣebí george ni kò ṣí pdf ṣí pdf ẹ olórí burúkú onípa ṣúgà ara nù kò lè wá kó má lo pankéèkì alára kàláńkì ni gbogbo ara ti jóná olórí ibú olè wo máa ṣe wo máa ṣe wòlímọ̀ fún ẹ láyé wàá gbọ́ lọ́run tó bá rí àjọ kẹ́bà wàá ṣòro kọjá ni kò ní bá mi yẹ̀yà ẹ nínú ibi tó wà lọ́hùn èmi nìwọ fẹ́ wá fún olóṣì olè òǹrè olórí burúkú jẹ́ kí n wá analyze show ẹ̀ olóòjalè ò lọ sẹ́kọ̀ọ́ ò gbé báàgì ò lọ sẹ́kọ̀ọ́ ò mú káàdì torí gbogbo àwọn olórí burúkú tẹ rojọ́ fún táwọn náà ní kò lè mú kò lè mú klepto klepto lọmọ kleptomania kàdúdà má bínú klepto ni ẹ klepto ò lọ sẹ́kọ̀ọ́ ò mú káàdì ò gbé pọ́s kẹjọ kí ló lọ ṣe fàyà o lè dún mọ́ta Tom Jones na my home kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe wọ́n máa ṣe káàkiri káàkiri káàkiri ó tún wá ṣe ọlọ́run tún wá ba tiẹ̀ jẹ́ ṣọ́ọ̀bù tí ya kẹ́bi wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibẹ̀ ló ti lọ ṣẹlẹ̀ sí ẹ ọlọ́run àtijọ́ ló máa ń pẹ́ kó tó mú yàn ọlọ́run sìn kò ń pẹ́ jẹ́ẹ̀tì ni òun wá tún máa lọ lọ́ṣẹ lẹ́yà lọ́ṣẹ̀sìn wọ́n pẹ́ kẹ́bi àkàkọ́lá wọ́n ti kó wa o kíní kan tíyẹn ò tiẹ̀ mọ̀ yẹn náà ń wo àdúgbò yẹn ń wò pa ah, àdúgbò mọ́mì mi rèé ṣọ́ọ̀bù mọ́mì mi rèé káwọn ẹ̀gbọ́n ẹ̀ tó pè pé wọ́n ti kó wọn olóṣì olè ó lọ sẹ́kọ̀ọ́ òmù káàdì òògbé báàgì ó fẹ́ sísá kẹ́mi fi mílẹ̀ mò ń bọ́ èyí lọ́wọ́ tó dẹ̀ mi kì í tọ́yàn n bá sọ pé no no no ẹ̀rọ bíyá naso kò ní yẹ kò ní yẹ ẹ̀hún kíní tó lóní lọ́wọ́ tó bá gbé jáde ó má ṣòfò ní pẹ̀lú àwọn tó fún ẹ ní information mi òmù káàdì dáadé òmù ẹni tì í dání olórí ibú orí ẹja tó tún pè ó tèkì wọn four hours àwa wí tán náà fẹ́ dáná sun ẹ́ eh? wọn ṣe ní dáná sí ẹ olè olè highway robber ìtẹ́ ẹja títí títí títí títí tẹ́ ẹja lọ́nà kútọ́nu ó ti mú ẹ lára gbogbo èèyàn tó bá ń jalè tẹ́lẹ̀ kò lè fi ilẹ̀ lórí burúkú ọmọ òfò awẹ́dẹ́ pati a máa lọ ṣàtàṣe a máa ṣàtàṣe ìwọ tó yẹ pé wọ́n kọ́nà high lọ́ máa ń fún bombastic side high lọ́ máa ń fún ẹ tó bá ti ń bọ̀ báyìí bombastic a máa ń rí lórí fídíò lórí burúkú lọ change a ṣiyèrè tí pààgùn ń yọ lẹ́nu èmi ló fẹ́ wá fún ó rà pé ó rà pé ó mọ̀ pé mo sán lórí mo kàn fi eléyìí mo kàn ṣe kí ni mo fi cover ni mo sán gidi láyé ẹ tó bá tún dárúkọ mi ara máa gbójú wo ara máa fọ́jú ẹ ni ìwọ mo fò tẹnu òka táṣù òka ó gbọ́kọ̀ ẹ fi wọ́tà alẹ́ mo ti mu omi aṣọ òka ẹnu òka ẹ ẹni bá tiẹ̀ lọ́jọ́ kan gbà ó rí ó rí mẹ́sì ni ó pọ́n gọ̀gẹ̀gẹ̀ ní òrí tó bá ṣe oúnjẹ olórí burúkú ṣẹ̀wà ó wá ṣọwọ́ báyìí wèrè ṣọwọ́ báyìí lórí tíré ẹ̀wà olórí ibú aláyé bàjẹ́ ìwọ tó ti lọ sáà kọjá o fẹ́ ṣògo o ò ṣin o fẹ́ múnúrù fògbògbálé fògbògbálé pálí ṣúgà èmi ló fẹ́ wá fún ayé ẹ̀ máa la bàskẹ́ṣì mọ́ mi lọ́wọ́ ni ó ṣí eré ní tábà wá ń pẹ́ mò ń pẹ́ pé nítorí pé ò gbádùn ni ẹ public announcement ẹni tí wèrè yìí bá ti dé àdúgbò ẹ̀ ẹ bá mi ẹ ẹ má bínú èmi ló yẹ kí n fún ní medication rọlẹ̀ ó wá lóun fẹ́ lọ fún smoke break bó ṣe gba abẹ̀já nìyí àṣìyèrè ìwọ tó yẹ kọ́ fún ní morphine kó depress e, respiratory yẹ dànù àṣìyèrè tó bá tún wá fún mi ara máa fọ́jú ẹ wọ́n náà ni mo fẹ́ fún ẹ tó wá rí tó wá wà lọ́wọ́ ẹ tó bá gbé sílẹ̀ ó máa ṣánkú ni máa lo ojú títí o torí mọ́tò máa pa ẹ ẹ ń ṣìyèrè ni ẹ. Eh? wọ́n kọrúkọ ẹ lánàá mo ní náà ẹ má ṣe o mi ò fẹ́ já màá gbà ó rò bí mò ń bẹ̀rù ẹ bí ṣe tó yìí ó rò bí mò ń bẹ̀rù ẹ ah, ó mọ̀ mí ni ó lọ ń gbéná wò mí ó mọ̀ mí lọ́sàn-án ó lọ ń gbéná wò mí lálẹ́ lọ́bẹ̀rẹ̀ ara á bá mi fọ́jú ẹ̀ dànù ó dà pé ó ẹ ẹ lè rí mi báyìí because jẹ́jẹ́ mi ni máa lọ ó dà bẹ̀rẹ̀ sí ń bú mi ó lé mi àtọkọ mi ṣe ṣòfò òun kí ló ń bí yín nu náà ẹ láàlówó àṣe pẹ̀lú ẹ̀ náà ìgbé ayé wa ń bí yín nu ẹ̀yin tẹ́ lówó ń bolẹ̀ tí ìkóde bẹ́ẹ̀ wọṣọ ẹ má dàbí wèrè ni àmọ́ àwọn àmọ́ àwọn tó yẹ pé masquerade ní tó bá múra tán wọ́n á gbé làbáìkà sórí sánni ni àwa tá a kọ́ wọn múra rèé àwa rèé àwọn ní rainbow color ẹ ṣọ́ ara yín o ẹ ṣọ́ ara yín o mi ò wáyàn o mi ò wáyàn o mi ò wáyàn o ẹ̀ṣọ́ ara yín o tó bá tẹ̀ wá wá fún tó bá lọ wá fọ́kọ mi tí ẹ máa làbà ni dárúkọ ọkọ mi lẹ́ẹ̀kan sí kí n wá ẹ wá nàìjíríà wàhálà mi ni máìlì kémi náà lọ kùjé ó ṣí èrè ni orojọ́ títí wọ́n sá fún ẹ ní ní ní police station ìwọ olè yá ìwé rọ̀bà olè tó jà títí ń kú tọnu kò sú ẹ palẹ̀mọ́ kọjọ ló ṣe ọ̀palẹ̀mọ́ ayé ò jalè mọ́ mí ní fílẹ̀ wọ́n náà fún mo fẹ́ fún un èmi ló wá fẹ́ wá fún wọn tiẹ̀ sí mi ò sọ pé àánú ah, o ń mà yín ò dárúkọ mi mi ní ṣe yẹ̀yẹ́ nítorí tiẹ̀ mọ́ ni àbáyé fẹ́ bá mi ayé fẹ́ gbógun tiẹ̀ ni. àwọn tó wá ń wu ẹyàn ò ń béèrè <laughs> èmi tí mo dé lánàá wèrè amáyá èmi tí mo dé lánàá olórí burúkú ojoojúmọ́ ló máa kun páódà kò ní bá mi yẹ kò ní yẹ mẹ́ríkẹ́ tó kù àbí màánù dẹ̀ ló kù ó ń ṣí eré ní tó bá ń tọ́ tiẹ̀ sí mi ò ní máa tirẹ̀ pé mi ò fẹ́ wá mi ò fẹ́ wájà wọ́n máa yẹn ṣọ́ra ẹ o tó bá fẹ́ ṣánkú lójijì ṣọ́ ara ẹ àti wo àtàwọn ínfọ́màǹtì ẹ wọ́n máa gbé yín gbìn ni àfi tó bá yẹ pé nǹkan tẹ̀ ń sọ tẹ ló wà lọ́wọ́ yín tó bá yẹ pé ó rí bẹ́ẹ̀ ṣó wá rí ọríjìnétọ̀ ẹ̀ tó bẹ̀rẹ̀ tó bá fi gbogbo ilé ayé ìkó nǹkan jọ ó máa rún wọn lọ́wọ́ ni lọ́dún tó bẹ̀rẹ̀ àfi tó bá yẹ pé bẹ́ẹ̀ ni. ṣọ́ ẹ o ṣọ́ ara ẹ o tó bá tún wá fún mi ó máa ṣòfò ni lọ san gbèsè jẹ wá fún ẹ lọ́rọ̀ kí n tó sórí ibi tán náà sì yẹ ẹ sí tán ló san owó tán lọ san owó yẹn ṣó ti gbọ́ ṣó wá ró lórí burúkú tó gbé sílé òǹkù nípalí ẹja ìyẹn náà wo ó wọ damaski yẹn wá náà rò mọ lọ́rùn damaski máa ń dúró lọ́rùn àwọn ọkùnrin ó wá ṣe báyìí bí i believe if I can fly èmi ló fẹ́ wá fún gbogbo èèyàn ló máa control bí domi tó gbé sílé ni bí ṣe dàgbà yín wọ́n control mi olórí burúkú ẹnu ọkọ ìka ẹ̀ tánú ọkọ ẹ̀ bá ka ẹ̀ ló yẹ kó ní jókòó síbẹ̀ yẹn ọkọ mi ò gbọdọ̀ mọ̀ pé mo ṣe léyìí tí mo ṣe yẹ ṣá lọ wo mẹ́sẹ̀gì ẹ ṣí eré mọ́ tilẹ̀ ní tábà à ń dọ̀jì fún yín ṣé nà so ó lè ó lè tó lọ sẹ́kọ̀ọ́ tí ò mọ ní tì dáadáa èyí káàdì òmù dání ó rèé small bag rèé tí mi bá fẹ́ gbé báàgì máa gbé eléyìí carry about bag mi nì mo máa gbé dání ṣáá ni òǹrè olè highway robber òǹrè bí ìlú lè máa lélẹ̀ máa lélẹ̀ olè èyí káàdì kankan ò mú dání a ní kó ṣí pdf yẹn ẹ ṣẹ̀ṣẹ̀ máa ṣe owó pálábá ségi wọ́n ní kẹ́ yé jẹ́ èèwọ̀ ẹ ti wá jẹ́ èèwọ̀ gbèsè tẹ́ jẹ ẹ̀ sán wọ́n wá tiẹ̀ wá ìwọ náà wá bá mi ojú ò tiẹ̀ ara ò lọ ẹ wèrè ara ẹ yẹn kò kò kò kò sẹ́ẹ̀ tí orí ẹ pé ah lady yìí ò dẹ̀ tọ́ mi ó wá wá bá mi sí ẹ máa làbà ni ayé ẹ máa yanrin ni ẹ i believe aṣọ ìyá wọn ṣe ẹ mo ń bọ̀ tó ló ṣí eré ni ó fẹ́ bú ọkọ tèmi ó wo fine man olóṣì tó ń da tó ń ra pátá sí lọ́rùn ọkọ ló ní mọ́ínmọ́ín aṣọ ìyá wọn ṣe làǹbà tí àlà sí lọ́rùn kò ní bá mi yẹ olóṣì jọkọ gbẹjọkọ gbà ijó ti fọ́ ọkọ nineteen two thousand and nineteen ó sinmi àwọn ẹgbẹ́ ẹ̀ tó fọkọlọkọ wọ́n sinmi Folúkẹ́ Dámọ̀láramọ́lá fọkọlọkọ ń bi ó ń sanra sí ni wo Mercy bó ṣe ń travel tó ń jẹun lórí omi olórí burúkú ẹ káwọ̀ sí tẹ́lẹ̀ ní ààrí mọ́tò ọ̀tò tẹ́rí ààrí bọ́pì ẹ̀pọ́n fẹ́ ṣe kínní ò ní gbàgbó ẹ pé ẹ pé kílẹ̀ lẹ́yìn wọn àṣà yẹn jẹ ẹ pàríkẹ́ ẹ pàríkẹ́ olórí ibú business mogun ọ̀ràn ó bá ti wá fún mi ìyá yá jẹ́ ẹ máa lẹ ẹ máa rẹ́rìn jàre wèrè wá jókòó lórí àlééfà mò ń wò báyìí bẹ́ẹ̀ nínú oorun mi pé ha gẹ̀ǹgẹ̀ tí bá mú ẹ tiẹ̀ máa là báskẹ́ṣì mọ́ mi lọ́wọ́ tó bá ti wá fún mi tiẹ̀ máa là bá ní. àwọn onímọ̀ tí kọ́lọ́ sọ̀tì lórí leggings ẹ̀já kò rí yín pé o i no dey find person o no dey find me o ẹ ń ṣí eré ní awakọ̀ yín lóge tán ẹ̀ ń wọ kábàáyà kiri ẹ ti wá sọ́ra yín di gbajúmọ̀ àmọ́ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ni. Eh? tẹ máa wọ kaba tẹ tún máa fi tọ́tù náà kì í sí ẹ ṣọ́ ara yín o ẹ fi mílẹ̀ ládùúgbò yìí omi fẹ́ wàhálà o mi ò tanná wáyé mi lẹ̀mọ́ yẹn má lẹ̀mọ́ mi o torí ẹ máa láàlówó àṣegbá àṣàwo kí ló ń bí yín nú lára wa gan-an kí ló kí ló ń bí yín nú ná. wá fún mi o torí ẹ ò bá fẹ́ burú máa gba vacation máa wálé nítorí ẹ o lọ mu ṣin òṣì o fẹ́ ṣògo òṣògo gbogbo àwọn olè lódó òfọba o fẹ́ jòyè abo ẹ̀ náà àjọkọgbà.com ni dókòrí ẹ pé o téèyàn bá tiẹ̀ máa já nǹkan gbà á já nǹkan gidi gbà o kì í ṣe empty barrel empty vessel kẹ̀kẹ́ lásán kò gbé wálé ẹ̀ kẹ̀kẹ́ lásán kò gbé wálé ẹ̀ olórí burúkú fọkọ síwí fọkọ ya wèrè kò ní bá mi dá fáwọn mẹ́ńtọ̀ ẹ̀ ẹ̀rọ bẹ́yìí nìkan lè mọ̀ọ́rọ́ sọ iná tó tiẹ̀ ń já wọ̀nyẹn gan ó tó ah mi mọ̀ pé wèrè mọ̀ mọ́tò kí alára wọn wọ̀ ṣin àwọn tẹ́ pé wọ́n mọ̀ tabọ̀ òun ni tọ́lá mú síkírìtì wọn bí tó ti jáde wá àwọn olórí ibú wọn mọ̀ dínkùkù làjà àwọn olẹ́fẹ́ máa dínkùkù làjà mọ́ ta lógún yẹn fún yín tó tọ́bẹ̀ òṣòro ẹ ṣí eré ní tó bá wo yìí wú ẹ sí BRT lọ́hùn-ún ẹ kì í ṣe wọ́n náà fún mi máa fún ẹ yìí sí BRT tó bá sín wíwá sọ́dọ̀ mi máa wo máa fi kànnà ẹni ọmọ òfò ní ẹ̀ olórí burúkú àwa kó fóònù sí ìdí àwa ṣẹwọ́ bí àṣà ìwọ táyé ń ṣe tó yẹ kó lọ ra ferrous sulfate kó máa lò kó ṣẹ́jẹ̀ lára ẹ̀ you know, I understand Yorùbá ah sorry Mohammed Amina ó yẹ kó lọ lògùn ẹja àbí kó lọ ṣe pòròpórò bàbà kó máa mú ó ti rojọ́ rojọ́ rojọ́ ó ti gbẹ tán kò ní bá mi yẹ kò ní yẹ mẹ́ńtọ̀ ẹ kò ní yẹ páàsì tó ní lọ́wọ́ ẹjọ́ máa ṣòfò dànù ni ṣọ́ra ẹ o yíwọ́ ẹ sí BRT o tó bá yíwọ́ wá bí wà láì máa sọ fọ́kọ mi pé wò ó má pe panápaná kankan aláàjì tú mi lẹ̀ just for one day ni má ṣe wo onímọ̀ ọjọ́ kan fún ẹ ẹ ń ṣí eré ní tọ́ba tí wọ́n sọ pé wọ́n mi mọ́ mi mọ́ mi mo ti sọ fún yín pé ìjọ tí bá hàn lé iṣẹ́ ẹ̀ nílé mú mi ìjọ tí bá hàn lé iṣẹ́ ẹ̀ nílé mú mi ẹ rò bí mo ń ṣeré ni àwọn ẹlẹ́fẹ́ máa dúnkùkù lajà mi fẹ́ yọ miscant bíi ti mi fẹ́ yọ olórí burúkú bíi ti ẹ mọ nǹkan tó máa ń pè yín ni wèrèwé ló tún wà ń ta n tó ń pè yín nìyẹn ẹ̀rí ni tàbá wà ń ṣe àfi yín gbá wíńtà sọ́mà ni wèrèwé ló tún wà ń ta nu wọn èwo ló ń ké bí ajá nu wọn n tó ń rì fáyín sí nìyẹn àbó lórí burúkú ni ẹ ni ó wá ṣoògùn ṣoògùn ṣoògùn títí èmi ló fẹ́ bá máa ń ná wèrè ògùn yẹn jáde lára ṣá lọ́ọ́ lo ògùn lọ́ọ́ lo ògùn tó rò gbádùn ọ̀sán òsùn òru òsùn twenty four hours orí ṣáàtì ni ìgbà wo ló fi ń tọ́jú orí ẹja ìgbà wo ló fi ń sóúnjẹ fún olórí burúkú aṣẹ́wà ó wà ṣọwọ́rà ẹ̀ lórí tray olórí burúkú alájà bling bling ṣáínà bọ̀bọ̀ ṣáínà lady kò ní yẹ kò ní yà wọn ṣáínà tó fi tó lẹ èmi ló fẹ́ wá bá ara máa fọ́jú olóore ẹni olórí ibú pàgùn ti ń yọ wèrè lẹ́nu àwọn ọ̀yọ́ aláṣọ oríṣiríṣi la rí tẹ́lẹ̀ pé wọ́n máa ń dúró tán ni aṣọ tó lórí burúkú bá wọ̀ wọ̀ wọ̀ wọ̀ wọ̀ nínú ilé ìyẹn ló fi ṣoògùn fún ẹ olóòtú máa wọ̀ lóde àtúrí múfì olórí burúkú tó ṣe ó lè dúmọ̀tà ló tún wọ̀ kò ní bá mi yẹ ìyá ẹ ìyá ẹ tó sin tó rìn lọ lọ tọrọ owó China light ni tó lọ tọrọ owó tí mọ́tò pa kó tó dé èmi ló fẹ́ bá kò ní yẹ ìyá ẹ níbi tó wà lọ yíwọ ẹ sọ̀hún yíwọ ẹ sọ̀hún yẹ kí ní family yíwọ ẹ báyìí tẹ bá pé wá ẹ ní pé lọ màá máa fi yín nọra yín ni ṣé wàá sílùú òyìnbó tá a wà èmi ò fẹ́ nu jà màá nù ẹgbó bíi àkọ ẹ̀ abolórí burúkú làwọn tó bí ẹ lọ́mọ ìwọ tẹnu òkà ta ló lè bẹ sọ̀rọ̀ kéèyàn fi ń láwọn godmother tó ń láwọn mentor tó wọn bẹ sọ̀rọ̀ ó gbọ́n tí wọ́n ní nọ́ọ̀sì wí ni wọ́n láwọn ò dá sí mọ́ wọ́n fi five hours olórí burúkú ẹlẹ́jọ́ òfò narcissist. No ó ṣẹ̀ mí ó ṣẹ̀ mí ó ṣẹ̀ mí ó ṣẹ̀ mí òun nìkan ló ń ṣẹ̀ alágànná wèrè ọ̀run tó bá tún wá fún mi iṣẹ́ tó máa dín kùkù lajà mọ́ o mò ń pẹ́ ẹni mò ń pẹ́ wèrè ara àánú ẹ̀ ń ṣe mí torí mo mọ̀ pé ó ti tán fún ẹ ṣàkàrà ló ń lò oní pákéjì ọ̀ràn olóṣì onífòmù nídìí ó rà mọ́ kò ní bá mi yẹ nọ́tì nọ́tì oní bá mi yẹ yá ẹ ó rí ni ládùúrú ọmọ tó ti mú o wá fẹ́ dìgbò lúrú mi ìwọ tó tó kù ṣáráṣárá ẹ̀ kó ní bá mi yẹ̀ ìyá ẹ̀ ṣọ́ọ̀rẹ́ o kò dúró láyé o kò dúró láyé tó bá tún wá bá mi ara máa fọ́jú ẹ̀ ni ẹ̀yin tèmi ẹ má bínú but lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí ẹ jẹ́ ká máa fún wọn ọmọ òfò ọmọ tẹnu òka táṣe òka fámìlì ọkọ ọmọ ọkọ ẹ tó jí kínní menstruation ó yà sá lọ tọmọdé ọmọ bá ti rọkọ báyìí ìwọ náà fẹ́ ṣe gbá ó ti wà too obvious jù á ń rí náà tó bá ti ṣe gbá ìwọ náà fẹ́ ṣe tó bá ṣàwò ó fẹ́ ṣe kí ló dé wọ́n bí sórin mẹ́ja ni bí orin Tiwa Savage ṣé wọ́n bí sórin mẹ́ja ni ṣayí ẹ lọ́tọ̀ kọ́píkàtì ọ̀ràn kí ló gbọ́ pọ́nmọ yẹn fọ́kọ báyìí òun náà lọ fọkọ kò ní bá mi yẹ kò ní yẹ kò ní yẹ bírọ́dà mi kò tẹ̀ jù mí lọ kò ní yẹ bírọ́dà mi tó fẹ́ torí àárín ọ̀dẹ̀ kan náà làjọ máa gbà mo dẹ̀ ń wẹ̀ pé ìyàwó mi mò ń ṣe pé kíni ó rò mí mò ń pọ́n mò ń pọ́n bírọ́dà mi lé lára ẹ̀ kò ní jẹ́ kò ní jẹ́ bírọ́dà mi alátẹnujẹ olórí ibú tó jẹ ẹja títí ẹ̀ títí ẹ̀ la bàṣkẹ́ sì mọ̀ bẹ́ẹ̀ ó wá wá fún mi ara ò lọ ẹ ìwọ tó ti síìkì tó yẹ pé ó yẹ kó lọ pé mo dé o mo wá fún voluntary admission ni ẹ gbà mí kalẹ̀ o ó wá wá fún mi ẹrù ò bà ẹ kò ní yẹ ìyá ẹ ìyá ẹ tó lọ sanwó olè ìyá ẹ olùsìfàyà ọ̀rọ̀ fọmú gbé kéèyàn lọ sékòó ó lè tom jóòsì kéèyàn lọ sékòó kó má mú káàdì dání èmi ló fẹ́ ṣe wòlímọ̀ fún má ṣe wòlímọ̀ fún má kó ẹ jáde o ò mú káàdì dání ìjọ tó ń lò lọ fàyàrọ aṣọ one point five àbí how many káàdì mẹ́tẹ̀ẹ̀ta tó mú dání ṣalalu ṣalalu ni olòṣì oníṣẹ́ ìgbà ayé ẹnìgbà tó ń jó yẹn wàláì mo máa ń fáǹsì ẹ mo lọ́ọ̀vù ẹ mo máa ń wà yígà láti ka sítórì olórí burúkú ẹ̀hún ẹ̀rẹ́ṣẹ́ ìyá ẹ̀ tó ló bí ẹ̀ tó tó sọ ẹ́ sínú ilé alámọ̀ ni tí wọ́n ní ha ó dẹ̀ try o ó jẹ́ kí gbogbo ẹ̀ yọmọ ó ti kórì burúkú ó wá wá ó wá tó fẹ́ lọ ó rí ó wá ní welcome me to fraka mo wò gbé sí ayé ẹ̀ báyìí ẹni tó tán fún ló ń ṣe fraka ẹni tá yí ẹ̀ ti tán fún ẹ má kọ̀lẹ́tì fóònù mi ẹ bá kọ̀lẹ́tì ẹ̀ má lo ultra twenty four mi ẹ̀ńtáyé ẹ̀ ti tán fún tó ti rọrọ ẹ̀pin ló ń ṣe fúráka àwa níṣẹ́ ó wá wọ ọkọ mi tó ti lọ bí iṣẹ́ special police lọkọ mi mo rò bó ṣí èrè Mr Mutafa tó gbé sílé ló pè é ni adáyín ẹ tó ń ṣe ṣáàtì tó sùn lẹ́ẹ̀lẹ́ bíngò tó mú sílé ló pè é ni ọkọ tèmi ń ṣiṣẹ́ ọkọ tèmi ló rán mi láàjì wọn sọ fún ẹ ò gbọ́ tẹ́lẹ̀ fagídí alájà. fàyàrọ alájà fọmúrọ alájà olè olè tom jones yorùbá yorùbá olórí burúkú ẹ̀yin yorùbá náà aṣiyèrè ọwọ́ ara yín ẹ̀ lọ kórí burúkú sí orí péèjì a máa bú yorùbá nígbò jẹ́pọ̀ mọ́ àlè yorùbá ni a máa bú yorùbá olórí burúkú yorùbá faceless yorùbá máa comment kò ní bá mi ra gbá fún gbogbo yín àti supporters yìí ẹ̀ ń ṣiyèrè ni tó bá tún wá fún mi àrà gbé e lọ ọmọ ìjì tó má ìjì ajá agbí ẹ tán ni mo ibi tó agbí ẹ kọ́gi àbí kó gbí ẹ sáàrin àgbà mi ṣọ́ra ẹ o kò dúró láàyè ẹ o ṣọ́ra ẹ o èmi ṣe kú omi iṣẹ́ ni mo wà yíga láti mo ní ah ilé wait tí mo délé tí mo bá gbẹgbẹgbẹ mo bá mo gbàgbádà lọ́yàwó pé ókè ẹ̀yin ìbejì ẹ wà free ìkẹwàá nu èmi ló fẹ́ àwọn mu olórí búkú mu fàṣà tó gbé sílé tí yẹn jó orí ẹja dáràn ṣọ́ra ẹ o ẹni tó bá mọ̀ kó lọ pé o mo dẹ̀ máa ń ti máa pè ń bí olórí burúkú wá síbi àṣìírí stéètì mẹ́ẹ̀ẹ́dógún lòun ti máa ṣe kinní ló bọ́ta ló dàbí ọmọ ọ̀dọ́ màdáàmù pẹ̀lú kaba olórí burúkú tó wọ ẹ bá mi wá kaba yẹn jáde òní máa post lọ́la wẹ́rẹ́ bá wọ́ mu ní ọ́ ah, ah, ah. àbọ̀ olórí burúkú irú àwọn òró àti bùbá yẹn kò kó dání ni kò ní bá mi yẹ̀yà ẹ bí n ṣe ní mo tọrọ wọ̀ lọ́wọ́ ẹ ni tílé ó gé mi tó gé mi jẹ tí n bá wà ń kára pẹ̀lú ẹ̀fìsì ni bí n wọ́ kaba pẹ̀lú ẹ̀fìsì ẹ̀fọ́ náà jẹ́ ọdẹ mi lè tẹ́ mi lọ́rùn ìdílé yín wá tọrọ aṣọ abára ẹni tó táṣọ ń gùn ó máa fi lè sáyé lọ ni olórí burúkú Mr Mufasa olórí ẹja senseless òun à ń sọ fọkọ tèmi ọkọ tèmi tó ń sanwó ilé ọkọ tèmi tó ń fowó oúnjẹ rẹ kò ní bá mi yẹ olùṣe alágbèdá alágbèbọ ìwọ tó gbàgbèbọ adìyẹ ó wàá wàá máa jọkọ èèyàn gbà ó jẹ màbò ní mọ́ínmọ́ín ìyóò ń sẹ́mu ìwò òrà àwọn tó wà á ah! ọlọ́run má jẹ́ ìṣìrìn ọlọ́run má jẹ́ ìṣìrìn tọmọtọmọ má jẹ́ káwọn ọmọ mi lọ mọ́kọ ọmọ lọ́kọ lórí ìkọ́ ó wá fẹ́ fọ́kọ ó wá jẹ́ ọkọ yóò ní mọ́ínmọ́ín junction kò ní yẹ kò ní da fún ní ẹsẹ̀ ìrìn òfò tó rìn yẹn níbi tó jáyé dé olóṣì ọmọ ẹyẹ ẹ wá rí tán ẹ rí pátí tí mo lọ last ẹ rí bá ṣe kí mi wọ́n kí wọ́n kí ìṣàwùrù tó kù lára ẹ̀ ni wọ́n mọ̀ pé nothing for you wọ́n mọ̀ pé nothing for you ẹ rí bó ṣe ṣọwọ́ kí mi ìgbà tó wá jẹ́ yẹn ńkọ́ kí lẹ yẹ ẹ dà fún ẹ olórí burúkú ẹyẹ ẹ̀pọ́njú ẹyẹ aláǹkárá oníkàbọ̀ òfò ẹyẹ tó jẹ́ kí ló dà fún ẹ ṣẹ́yẹ ẹgbì ẹ o lọ kútọ́nu òṣin o tẹ̀lé ṣògo ògo o tẹ̀lé mùnírù ògbálẹ̀ ṣúgà àwa ló fẹ́ máa fi ṣe kinní fún òòrà wọn lé táwọn ẹgbẹ́ ẹ̀ ń ìyá ẹ̀ ò ní jèrè ẹ̀ kò tiẹ̀ jèrè ẹ̀ náà ṣé wọ́n gan jèrè ọmọ ni kò ní bá mi ẹ̀yin àǹtí mi ẹ má bínú sí mi lálẹ́ ẹ mọ̀ pé it's unlike me kò ní bá mi dá fún ẹ má wà fún mi mọ́ o má wà fún mi mọ́ má gba vacation torí ẹ̀ má wá o má wọ́dọ̀ ẹ̀ kàn tí má máa fi tí má máa fi pẹpẹ àwọn tó lọ ilé wọn fún mi ládírẹ́sì rẹ̀ má sìn ẹ́ abo ṣí eré ni ọmọ èbúté mẹ́ta lé ní o ọmọ apá road to be precise tó bá wá fún mi máa ṣe kíní ẹ̀ fún ẹ máa lu etí àti àyàn ó ṣí eré ní a dẹ̀ máa dé àwa jókòó mọ́ ẹ mọ nǹkan tó máa ń pìsì mi máa máa wò pa mélòó gangan lè ra wèrè yìí náà ó rà pé ó mọ̀ mi wọ́n pe woman kan ní ìyá Michael lóògùn sáàmì ṣé ìyá Michael ìyá Michael ni ó ga afẹ́ tó six kìíní á dẹ̀ máa ha mọ́ gbogbo àwọn aráalé sísà mi mọ̀ ìjọ tí mo rásù ìyá Michael mo sọ sínú kọ́tà ni abẹ́ ìṣí èrè àtijọ́ àwọn bẹ̀rù mi ládùúgbò ni bíkọ́ bó tilẹ̀ ṣe máa ń ṣe gọ̀rọ̀ ó máa ń ṣe bí ẹni tí pàgùn ṣe bí òbí ọmọ burúkú yìí ó ṣí èrè ni ó dé lọ bá àwọn tó tó tán ṣoògùn fún ẹ kó sọ fún ọ pé ó ti tó ṣọ́ọ́rẹ́ o má wàá fún mi mọ́ o màá wà èbúté mẹ́ta náà lè kárí láàṣọ tàbá kàn ń wò àkàn ń wò ni o o ṣáà fèsì ẹ kó wò mí mo mọ̀ mọ̀ wá dé kẹ́rì fún ẹ èmi ò ń ṣe ìwọ́tẹ́ pé ò lè wá olórí burúkú gbogbo ara ti jẹrà ó máa kun mọ́jú ni ó máa kun àfàìlọ́bì kan wá kó gbá gbá kàwó sí eré ní ṣọ́rẹ́ o ṣọ́rẹ́ o jẹun wá many minutes torí wọ̀nà fún mo fẹ́ fún ìyá ẹ tó bá wá fún mi ilé agbí mi. kó máa bọ̀ ẹ jẹ́ kó máa bọ̀ wá màá jẹ́ káràjì tún lọ màá tún jáde fún ẹ màá torí tiẹ̀ lọ́la màá ṣe wòlímọ̀jọ́ méje fún ẹ tiẹ̀ máa la bá ní ó ṣí eré ní apá road níjà kó máa jẹ́ wọn apá apá road desalu ìjẹ̀rò road kò ní fẹ́ ah, mo dáràn ó dàbọ̀.